amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa mm, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri tí ẹ ti ń wò wá yálà ẹ̀yin tí orí StarTimes amóhùnmáwòrán yálà ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára nílùú Amẹ́ríkà ní UK ní Canada káàkiri a kí yín ètò yín tí gbogbo yín fẹ́ràn mm, tí ẹ̀ ń kó jẹ dáadáa ń sìn náà ni látún wà lórí ẹ̀ àgbààgbà pẹ̀lú ọmọ yín àbúrò yín Èjìròyìlà Eh, Láwálé wà pẹ̀lú mi níbí, eh, Gbénga náà wà pẹ̀lú mi níbí, eh, Ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ náà wà níbí pẹ̀lú mi. Hmm, gẹ́gẹ́ bí tún ṣe rí, ẹ di pé à ń sí ní abà wa, a tún ti kúrò lábà, hmm, a tún ti jáde lọ. Ilé Ifẹ̀, òun la wà lónìí báyìí. Hmm, Kẹ́dà wá nǹkan fìdílé, torí ọ̀dọ̀ bàbá tí a wà ní èní, Ọlọ́run a jẹ́ kó pẹ́ fún wa, Ọlọ́run ò ní jẹ́ kó ẹ́ eh, bí wọ́n ti ṣe mú inú wa dùn, ẹ́ eh, Ọlọ́run ò ní bà wọ́n nú jẹ́, wọ́n á jìrọ̀ wọ́n mọ́ káàkiri. Bàbá àgbàlagbà pátápátápátá ni wọ́n, hmm, wọ́n bí àwa sáyé táwa rí iṣẹ́ tó ń ṣe ni títí di ìsìn náà wọ́n dẹ̀ ṣì ń ṣe. Hmm. Bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, bàbá wa Peter Fatomilola. Ẹ pẹ̀lẹ́ A dúpẹ́. Ẹ ṣé. Àlàáfíà lẹ bá wa ṣé dáadáa lẹ́yìn náà dé o. dáadáa ni hmm. dáadáa ni sà bàbá ẹ bá mi kí gbogbo wọn lólùfẹ́ yín káàkiri tán wò wá lẹ́yìn oko lẹ́yìn odi ẹ bá mi kí gbogbo wọn pé ẹ̀yin náà lẹ wà ń bí fún wa. wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ olólùfẹ́ mi olólùfẹ́ àṣà olólùfẹ́ ìṣe ti Yorùbá jákèjádò àgbáńlá ayé pé ẹ kú déédéé ìwòye o ẹ sì kú àsìkò yìí ìjì tó ń jà káàkiri ayé kò ní gbé wa lọ́mọ lọ kò ní gbá wa náà lọ ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ o bẹ́ẹ̀ sì létí tẹ́ ẹ fi ń gbọ́ mi lásìkò yìí kò ní di ire o. ẹ ṣé bàbá mi bàbá ṣe mọ̀ pé ibi tí à ń lọ ó jìn díẹ̀ torí pé yàtọ̀ sọ́wọ́n olólùfẹ́ yín àwa ìtawá bá yín náà bàbá lẹ jẹ́ sí wa ó dẹ̀ náwó nǹkan kékeré kan tí ẹ pé a máa fẹ́ mọ̀ náà so ẹ̀ ní bínú bóyá ta bá ń béèrè àwọn ìbéèrè méjì mẹ́ta kan lọ́wọ́ yín sà torí ní ìtaari yín ìtaari yín ní ìrì dáadáa báyìí àwọn nǹkan tí ò bá yé wa a fẹ́ mọ̀ nípa yín gbogbo ẹ̀ la máa fẹ́ mọ̀ so ká tètè máa mú pápá pàṣà bàbá bàbá tó bí yín àti màmá ọmọ bó gangan ni wọ́n bàbá tó bí mi ọmọ bíbí ìlú ìfisìn èkìtì ìfisìn èkìtì ní ìdóòsì local government èkìtì state ìyá tó wá bí mi fún eh, ọmọ bíbí ìsàrè ọ̀pìn ní kwara state èkìtì state na ekiti local government ní kwara ekiti local government ní kwara wọ́n wà ní báńdì àwa èkìtì àti kwara ẹ̀hán pé wọ́n mọ́ wa ní èkìtì ni wọ́n oníjọba ṣe pé wọ́n ní èkìtì local government ibẹ̀ náà ti bí ìyá mi ní ìsàrẹ̀ ọ̀pìn. mo fẹ́ mọ iṣẹ́ tó ń ṣe kàkọ́sà. onífàm bàbá mi òun ni fáṣe rùn lára èmi náà onífá hmm, ni. ṣé ìyẹn jẹ́ pé bàbá tó bí wọn náà onífá ni wọn àbí báwo ni iṣẹ́ ifá yẹn gangan lọ́dọ̀ tí wọ́n mú fẹ́ bọ́ ifá ti di àjẹbí láti ìran dí ìran torí bàbá tó bí bàbá mi olórí awo ìlú ìfisìn èkìtì ni bàbá mi olórí awo ìlú ìfisìn èkìtì nígbà tí bàbá rẹ̀ gbélẹ̀ bàbá mi gbélẹ̀ ẹ̀gbọ́n mi tí bàbá jọ bí wa ó di olórí awo ìlú ìfisẹ̀ èkìtì ẹ̀gbọ́n mi yẹn gbélẹ̀ peter fatomilọ́lá wá di olórí awo ìlú ìfisẹ̀ èkìtì lónìí ifá ti di àjẹbí ẹ ó ti dà ráúráú. bàbá ẹ wá ní àti kékeré ni ẹ ti máa ń wo bẹ́ẹ̀ bàbá ṣe ń ṣe iṣẹ́ ifá wọn nígbà tá a máa fi pé bí ọmọ ọdún mẹ́sàn-án gan ẹ ti mọ̀ ń pa á iṣẹ́ fáyẹn gidigidi gan pé torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ máa ń rí bí kọ́ wá ṣọdún kọ́ wá ṣe mo fẹ́ kẹ kẹ tún padà sọ fún mi bí bó ṣe jẹ́ pé kékeré bẹ́ẹ̀ lẹ ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìfáyẹn sà. ní tó bá wu ni ló máa ń pọ̀ lọ́la ẹni àti kékeré lèmi ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ Ifá mi ò mọ̀ pé sẹ́ni nígbà tí. Mm mo nífẹ̀ẹ́ sí gan. Èmi kàn rò wípé àwọn tó máa ń wá yẹn wọ́n máa ń bá bàbá mi ṣe ọdún níjọ́ márùn márùn ni mo pè é. Àsọ́sẹ̀ ẹ̀fà ni wọ́n ń ṣe nígbà tí a ń lọ sí ṣọ́ọ̀ṣì ní jọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ tàbí mọ́sálásí ní jímọ̀jímọ̀ ni wọ́n máa ń wálé bàbá mi ní ọ̀rọ̀ ọ̀run. Wọ́n á pè é ní ọ̀sẹ̀ ẹ̀fà. Tó bá bọ́ sí ọjọ́ téèyàn ó lọ léèwé kìí kò kì í dùn mọ́ mi nínú hmm, kìí dùn mọ́ mi nínú torí tí bá wà níléèwé ibẹ̀ lọkàn mi wà pé ah wọ́n ti mọ̀ sí ọdún ọdún lèmi kà sí torí pé wọ́n pẹran wọ́n pàdìyẹ wọ́n pa obì wọ́n gbẹmú kalẹ̀ gbogbo ẹran tán pa yẹn ibẹ̀ náà ọjọ́ yẹn náà ni wọ́n ṣe wọ́n fi ṣàdúà wọ́n ní wọ́n ń ṣàdúà wọ́n ń ṣe ètùtù wọ́n gbàdúrà fún ìlú wọ́n gbàdúrà fún ilé wa wọ́n gbàdúrà fún ilé ọmọ awo kọ̀ọ̀kan ìjọ tí ò bá ti wá bọ́ sí ọjọ́ iléèwé ẹ inú mi máa ń dùn màá ti gbá kuru lọ síbẹ̀ àwọn tí bàbá jọ bí wa àwọn ìyá wọn ti. Tí mú ojú wọn mọ ilé ìjọsìn bí wọ́n tiẹ̀ fẹ́ súnmọ́ bàbá àwọn ìyá wọn ó ṣẹ́jú sí wọn àwọn náà àwọn fàtẹ̀yìn ṣùgbọ́n mi èmi máa wá kíní ẹ máa ń ba ìyá mi nínú jẹ́ pé ah kóun bímọ kan ṣoṣo kó wá ya jẹbọ kó máa jókòó ti àwọn onífá kó máa ṣe nígbà wọn bá lọ tán màmá mi ó mú mi wọ yàrá yóò lọ mi létí yóò já mi lẹ́ẹ̀kan náà pé kó tó ya jẹbọ kó tó ya kinní kan ọkàn tèmi dẹ̀ wà bẹ́ẹ̀ kí ló mú kàn mi wà bẹ́ẹ̀ nǹkan tá a máa ń rí kó mi yẹn mi fẹ́ kó. kò kó lọ bẹ́ẹ̀ tẹ́tẹ́ ní bá. Eh, àwọn àwọn èèyàn bàbá mi wọ́n pè ní ẹbọ. Hmm èmi tí mo ń lọ ń dókòó tí wọn àjẹbọ ni mí mo dẹ̀ ó tẹ́ mi lọ́rùn kan pè mí lájẹbọ yẹn ẹ jẹ́ máa títí títí ìjọ tí wọn bá tó bá bọ́ sí ọjọ́ monday tàbí ó lọ bọ́ sí ọjọ́ tí wọn ó rè skul tá a bá dé skul tí n bá ti ń wò pé àsìkò tó tí àwọn ó bẹ̀rẹ̀ kíní ilé wa màá orí máa mi orí máa fọ́ mi màá lọ bá tíṣà màá ní mi ò gbádùn wọn á ní kí n mọ lọlé hmm. bá ti yọ sílé báyìí mọ̀mọ́ mi ní ó tún ti dé ẹ̀ ẹ̀ rí kíní kankankan ha kí ló ń ti máa ṣe léèsí ìwọ ọlọ́run mo dẹ̀ tí bá ti yọjú sí bàbá tí bàbá fọwọ́ ra mi lórí ó lè mú mi wọlé kó fún mi ní àtọ́lá wọn ní kí n dá jẹ ojú mi á dẹ̀ wálẹ̀ mo dẹ̀ jókòó ti tiwọn ara ti yá nìyẹn títí a fi máa ṣe parí ìsìn ìsìn lèmi kà sí títí a fi máa parí ìsìn torí nínú ìsìn yẹn ní ọjọ́ ọ̀sẹ̀ ẹ̀fà yẹn tó ń ṣe níjọ́ márùn márùn yẹn wọ́n máa ń mú àwọn odù kan jáde tí wọ́n ń pè ní odù ìkìlọ̀ ìwà odù odù tó ń kìlọ̀ fún ni bá a ṣe é hùwà tí ayé fi yẹni. odù tó sọ pé a gbọ́dọ̀ ṣe lé o a gbọ́dọ̀ ṣe tọ̀hún tá a bá ṣe ní tójú èèyàn rí ẹni tó ṣe é níjọ̀hún àná tójú ẹ̀ rí wọ́n máa fi kọ́ra wọn lẹ́kọ̀ọ́ àyàn àwọn àgbààgbà yẹn o èmi náà màá kàn máa gbọ́ nǹkan wí odù ìkìlọ̀ wà ni wọ́n ń pè é kì í ṣe gbogbo babaláwo ló mọ odù ìkìlọ̀ ìwà wọ́n ṣáà di fákán kí fákán ṣe ni àwọn bàbá yẹn máa ń yọ odù ìkìlọ̀ wà wọ́n fi sọ̀rọ̀ bí ìgbà tá a bá yọ àkórí kan nínú bíbélì tí wọ́n fi ṣèwàásù àwọn náà máa ń fi dára wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni mo kà sí a máa fi kọ́ wọn. ó lè jẹ́ ọmọ awo ni wọ́n ní kí ni ó rí kọ́ nínú odù báyìí yóò wá sọ ẹ̀kọ́ tí ó kọ́ àwọn tó kù náà gbé lẹ́yìn ibẹ̀ nìyẹn ni fati ń wù mí mo wá wíri pé a ah, kí wá ní ìyàtọ̀ nù Ifá tá a bá lọ ṣọ́ọ̀ṣì náà wọ́n ní kán sí ìwé Lúùkù kán sí ìwé Mátíù ah, àwọn ìwé tiwa náà ni wọ́n tẹ̀ kalẹ̀ yìí ìyẹn máa fún mi ní ìfẹ́ láti láti kọbi ara sí i àwọn á lọ ìgbà máa gbọ́mọ ọdún mẹ́sàn-án mo rántí nǹkan. Hmm títí tí mo fi pé ọmọ ọdún méjìdínlógún tí eh, eh, ọba lẹ́ni wa bàbá wa tán bàbá bàbá lé tán bàbá mi àwò náà wọ́n bá. bàbá ibi tẹ́ mo dé yẹn ẹ ṣe tẹ̀tẹ̀ mi ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ṣé kíní yẹn ṣé ṣé ẹ̀kọ́ náà níbi ìgbéyàn ń kọ̀wé àbí kíní ifá tẹ̀sán ṣé ẹ̀hún náà kọ́kọ́ tí ọmọ tó ń fún yín kẹ́ ń kà ní àbí báwo ló ṣe di pé yàn di onífá ṣé yàtọ̀ sí pé tó ò bá jẹ́ pé bí mi ṣe jẹ́ kó ọmọ ìdílé ẹ̀ ni ṣé mo lè wá kọ́ ẹ lè kọ haúsá lè kọ́fá ìgbò lè kọ́fá èdè yorùbá ni wọ́n fi ṣe fá kò sẹ́ ẹ̀yà tí ò lè kọ èmi rí ègbò tí mo kọ́ ní fá tó wà ní Florida báyìí ọmọ Cuba ni Ralph Lopez ó wá sí Nàìjíríà ó lo months lọ́dọ̀ mi tó bá lọ á tún wá ó máa gbé kìnìún àwọn gájẹ́sì ẹ̀ lọ́wọ́ mo máa ń kọ àkọléjì ògbè akọ ní gbogbo ojú odù àpólà odù àmúlò odù gbogbo ẹ̀ ó dẹ̀ farabalẹ̀ ó dẹ̀ mọ́ ifá ló fi ń jẹun lénìí kì í sóun nìkan ó tó bíi márùn bẹ́ẹ̀ yẹn nígbà tí àyè wà tán kọ́fá lọ́dọ̀ mi kò sí ifá ó dàbí bá a ṣe lè kọ́ bíbélì ní sẹ́mínárì náà ni bá a bá lọ lé kéwú wọ́n bẹ̀rẹ̀ fún wa níbi alif batasa wo ankarimu wa wo tó níwọ́sẹ̀ lókè lóúnjẹ wá wo dámúre ajẹ́wálé gbogbo ẹ̀ náà máa kọ́ nílé kéwú gbọ́ bá wa pẹ́ ni wọ́n máa ń mú wa lọ sórí tí a fi títí a fi bẹ̀rẹ̀ aliamudu hmm. tí rẹ́fẹ̀rẹ̀ǹ tàbí any pastor tí ó kó mi lẹ́pọ̀n sẹ́yìn lórí bible eh, ó kéré ni sẹ́mọ̀ mo dàgbà sí the apostolic church ni ìyá mi gbóyún mi lọ ọbẹ̀ nígbà tó lóyún àwọn ọ̀rẹ́ rẹ̀ á ní ẹja lọ church ká lọ gbàdúrà bàbá sì rèé ó fún gbogbo ìyàwó ẹ̀ ní freedom freedom of religion freedom of association àníkàn máa lọ bàbá náà catholic ló ń lọ but babaláwo ni so ìgbà tán ti gbóyún mi lọbẹ títí wọ́n fi bí mi ìgbà tán sì bí mi tí mo ń dàgbà èmi lèmi wá takú ti fa ìgbà tí mo wá rí i pé ah, kò ní dáa kí ìyá mi nìkan tó bá lọ chọ́ọ̀chì kò sọmọ tó tẹ̀lé èmi kan tí ó bí náà rè mí mi nífẹ̀ẹ́ síbi tó ń lọ yẹn àánú ìyá mi wá ń ṣe mí á dáa kí n máa bá lọ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ọjọ́ sunday ṣé ẹ dẹ̀ mọ̀ ọjọ́ sunday yẹn màá wọ sọ màá tẹ̀lé torí tí ìyàwó bàbá tó kù bá ń lọ àárọ̀ ọmọ mẹ́ta tí wọ́n jọmọ ìyá kan rí márùn-ún tó jọmọ ìyá kan èmi náà wá ń tẹ̀lé tèmi mo wá dé church mo tún gba yìí church mo mọ̀ lùlù mo mọ̀ ní kọ hmm. gbogbo activities church ah ah wọn like mi pé peter peter ń perform bàdélé fa mo perform màá ti gbé agogo màá máa lù màá lù ṣẹ̀kẹ̀rẹ̀ màá lù eh, ìkòkò so mo wá ń ṣe méjèèjì èmi wá ń sample wọn síra à ń gbọ́ wàásù ní church à ń gbọ́ wàásù nídìí ifá kí wàá ní tán jàlé eh, ifá ń sọ pé ẹ mọ̀ ṣèkà láyé torí àárọ̀rùn ẹ mọ́ ṣèkà láyé o torí àkísùn wa bàbá dé ibodè àóròjọ àwọn oníṣọ́ọ̀ṣì náà níṣẹ́ ẹni ọjọ́ àlèkámọ̀ ọjọ́ àgbéǹde ní mọ́sálásí ah, wọ́n ní igbó kan lọ dẹ́ndẹ́ èdè ní òyìnra wọn so religion kankan kò takora wọn lọ́dọ̀ tèmi Peter Fatomilola òun ló dífá fún pé mo fẹ́ ní ìmọ̀ mo máa ń ṣe research lórí alukurani mo máa ń go deep lórí bible but eh, ifá rè àjẹbí ni. kí ni ìyàtọ̀ yàtọ̀ wà ń bẹ̀ ń pé onífá àti ọ̀jẹ̀ babaláwo. èèyàn lè máa èèyàn lè jẹ́ onífá kó mọ̀ mọ̀ fá ẹni tó ń pratisi tó ń pratisi ifá òun ni babaláwo ẹ eh, tí wọ́n á rẹ̀ báyìí tá a sọ pé tí wọ́n bá kàn án àbọrúbọyè o àbọyè bọ ṣíṣẹ tàbí wọ́n kàn án ó ní àkànwọ̀ wọ́n wọlé wọ́n jókòó wọ́n láwọn fẹ́ bá Ifá ní gbólóhùn bóyá ó fún ọ ní ìrọ̀kẹ́ tàbí wọ́n mówó lápò wọn wọ́n sọ̀rọ̀ sí tó fi lé Ifá tó jẹ́ ìyànnànà tó ń ṣẹlẹ̀ fún wọn ẹ babaláwo nìyẹn o lè jẹ́ onífá kó mọ̀ mọ̀ fá kán sọ ẹ lórúkọ fá tó bá di pé wọ́n sọdún fá lókè ìtasẹ̀ tí wọ́n náà wọ̀wù onífá ni ẹ́ bíi àwọn tán àwọn ọlọ́sùn kì í ṣe gbogbo àwọn ọlọ́sùn ni wọ́n mọ tán ṣe ìdí ọ̀ṣun ìyá ọ̀ṣun àwọn tán jókòó tọ̀ṣun àwọn ni wọ́n mọ ṣùgbọ́n àwọn tí àwọn followers wọn á kàn pọ̀ ṣé gbogbo èèyàn tó wà ní eh, kìrìsìtẹ́nì ló mọ bible babaláwo wọ́n ní kò sẹ́ni tó mọ̀dí òjò òjò bí ó ṣe sàn gó o bí ò bá sódù ifá ta ló yẹ mọ̀ bá ẹ̀ bí ifá ti wì í ta ló lè mọ̀ bí ifá ti wì í babaláwo ló ò lè mọ̀ bí ifá bá ti wí bí ifá bá ti wí babaláwo ló lè mọ̀ bí ifá bá ti wí onífá lè máa bá wọn jọ́sìn kó máa bá wọn jókòó kó ní interest sí ẹ̀sìn yẹn ṣùgbọ́n kóun gan mọ́ mọ̀ Ifá ṣùgbọ́n babaláwo ló máa mọ̀ pé ogbètura ni ó balẹ̀ yìí òun ní sọgbè ló balẹ̀ yìí um gbòdógbodò gbodò kí n gbodò fún mi kí n ró sọ ọbámọmọ gbodò wù mí kí n gbá lápàrú mọ rẹ igbá orókè fọọlù òsùn òdì wọn gbọdọ tẹ sẹmi ń ṣe é adìyẹ dàmí lóògùn mo fọ lẹ́yìn àwọn ìṣògbè babaláwo ló lè analyse ló lè sọ ohun tó ń ṣẹlẹ̀ but onífá ọkàn máa jẹ́ ọmọ fá aya fá. Mọ̀lẹ́bí tán jọ ń jọ́sìn tán jọ ń bìlífù nínú Ifá bọ̀tẹ̀ ní tó ní nọ́lẹ́jì yẹn referent ló ní nọ́lẹ́jì Christianity a máa yọ lórí anìkan lọ sí Genesis a tún fi balance pẹ̀lú a tún nìkan lọ sí Rome kan àwọn yẹn ni so onífá ó yàtọ̀ sí babaláwo babaláwo ni ẹni tí ó lè túmọ̀ àǹtí fa ń sọ èdè ifá ò ló gbọ́ èdè ifá hmm. eh, ó sì yàtọ̀ sí oníṣègùn hmm. oníṣègùn ni ẹni tí ó mọ ewé hmm. tó mọ ewé ọwọ́ ọ̀tún ó mọ nǹkan fi ṣe ó mọ nǹkan fi ọwọ́ òsì ṣe tá a bá já wọn papọ̀ kí ni ó dà pọ́sìn ni ó dà ni àbí á wà fún ìwòsàn torí ewé tó jámbì tó fi tún ara ṣe olòmíì lè já kó sọ di poison kó sọ di poison whereas tí wọ́n bá já o mọ tó fi mọ tó ń ṣe ara lóore òun mọ tó ń fi mọ tí ó di poison àwọn tán mọ̀ yẹn àwọn là ń pè ní oníṣègùn òun ni. Oníṣègùn um ọ̀pọ̀lọpọ̀ babaláwo um ni ò mọ ewé púpọ̀ ṣùgbọ́n wọ́n mọ fá wọn. Oníṣègùn ó dàbí pharmacist ṣe mọ̀ pé pharmacist ló ń mọ oògùn. tó tó bá ní kankan ṣe ẹ lásán pé lélẹ̀ lélẹ̀ lélẹ̀ irọ́ lo eléyìí kọ́ àwọn dókítà nìyẹn dókítà lá nílò eléyìí lo but pharmacist ló ló produce oògùn doctor omewé doctor kò mewé oògùn tí wọ́n ṣe ní Canada tán ṣe ní Washington tán ṣe ní kinní kan tán kó wá Nàìjíríà àti tán ṣe ní Nàìjíríà wọn àwọn pharmacist ìlú tọ̀hún tọ̀hún àti tibí àwọn náà prepare tí wọ́n á kó sí chemist pharmacist làwọn tó ṣe kì í ṣe doctor ló ṣe doctor on prescribe ni doctor ló máa wo àìsàn tó ń dààmú ẹni yẹn àwa wo irú oògùn wo ló ń lè prescribe fún pharmacist ló ló ló produce oògùn pharmacist pharmacist ni ó dàbí herbalist oníṣègùn ìbílẹ̀ herbalist oníṣègùn òyìnbó àwọn ni um pharmacist tán lè já ìwé kan pò pọ̀ kó di àgbo kó di kóró ṣe rí babaláwo ó dàbí pastor? ó dàbí ìmáàmù tó gbọ́ kéwú ìwọ gbọ́ fá ìwọ gbọ́ báíbù àwọn wọn yẹn náà bára tan tẹ bá rí ní yunifásitì faculty of pharmacy ó wà lọ́tọ̀ department of religious studies ó wà ní under faculty of art ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹni tó jọ mọ́ ẹ̀sìn nìyẹn oògùn ni wọ́n ṣe ní pharmacy so ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá ti rí èèyàn ní babaláwo wọ́n á lóògùn ṣùgbọ́n ibi tó fi wá jọra ni pé ní ilé tiwa ọmọ tó bá ti gbọ́ ifá tó mọ ifá o gbọ́dọ̀ kọ ewé hmm, nítorí pé tí o bá fi ifá identify problem èèyàn tó bá mọ ètùtù tó mọ dídá ọwọ́ títẹ̀ ẹlẹ̀ ìkáradá ẹbọ ní híha tó ṣe tó pé nígbà tí o ti ṣètùtù tó fi rọ́ ibi dànù àwọn damages tí àwọn ẹ̀bùrú àwọn ẹni bíi. Hmm tó ti ṣe sí ara ẹni yẹn how do we take care how do you uh, I need the ewé tí a fi wò sàn tí a fi gbọ̀n dànù o ti lé àwọn afẹ́jàmọ́jàyó tí fúnni lóko ọ̀dẹ́ ọ̀pẹ̀rọ o ti lé wọn jìnnà sí ẹni yẹn o wá kú ìtọ́jú ẹni yẹn gan-an torí wọn ti dá méjì ẹ̀ wọn ti lù ú dẹ̀ wọn ti ka lẹ́yìn ọ̀kan eh, ìwọ o wá di um olùtọ́jú tí ó wo ojú ọgbẹ́ tán ti dámẹ́jì ara ẹ̀ òun lẹ ó fi dáa tí bàbá bàbá tèmi tó jogún fá fún mi pé tó bá mọ fá gbọ́dọ̀ mewé gbọ́dọ̀ mewé tó bá wo wájú ìdílé mi àwọn ewé kọ̀ọ̀kan mo máa sọ pé ẹ má gé o ẹ má ro o ẹ má ṣe náà dúró síbẹ̀ ó wúlò ni gbogbo ewé tí n bá lọ oko báyà sá máa wo ewé ìdánù mi máró. ẹ ṣé bàbá ẹ kú làákàyè ọpọlọ yóò ní dàrú lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa ìmọ̀ yẹn ẹ á padà wúlò sí fún wa dáadáa ẹ ara alẹ́ ṣe ń gbádùn bá bọ́ṣẹ́ ọ̀rá mú ọjọ́ ọ̀rá múlẹ̀ ètò yìí ètò àgbààgbà ni àgbààgbà òun ni tẹnabẹ́tẹ́ bá dẹ̀ sọ ń àgbààgbà nílùú wa yìí àgbélé ah, fẹ́ fi bàbá sí òkè òkè lọ́wà bàbá ẹ jẹ́ ká bọ́ sí ilé Ifẹ̀ níbi tẹ́ ti lọ ilé ìwé gíga secondary school ẹ pàdé Ọlárótìmí ní nígbà tẹ lọ school nílé Ifẹ̀ mo fi kẹ́kẹ́ bá wa sọ díẹ̀ bẹ́ẹ̀ ṣe pàdé àti pé bó ṣe jẹ́ pé ìrìn àjò yẹn ṣe jẹ́ sà. Hmm. èmi ní tèmi látìgbà tí mo ti wà ní àkàtà bàbá tó bí mi tí mo ti sọ wípé mo máa ń jókòó tì wọ́n ibi tán bá ti ń ṣe ọ̀sẹ̀ ẹ̀fà ọ̀sẹ̀ ẹ̀fà yẹn mo ní ó dàbí ọdún lójú tèmi torí pé wọ́n á lùlù ń bẹ́ẹ̀ wọ́n á lu agogo wọ́n á jó wọ́n á kọrin wọ́n á jẹun èmi ni mo máa ń bá wọn bú ẹmu èmi náà bá wọn jẹun ṣé rí gbogbo ohun tá à ń ṣe ńbẹ̀ yẹn ó wá jọ bíi ọdún lójú tèmi pé ọjọ́ márùn-ún ní àtúnṣe irú ẹ̀ ọjọ́ márùn-ún ní àtúnṣe irú ẹ̀ ní tá à ń ṣe repeatedly yẹn èmi wá kà sí eré eré oníṣe ṣe mọ̀ pé a ṣe a ti ṣe ní ọ̀sẹ̀ tó kọjá a tún máa ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ ó lè jẹ́ odù míì ní wọ́n kì wọ́n lè ṣéǹjì ìlú wọn ṣe mọ̀ èmi wá wò ó pé gbogbo ohun tán ṣe yẹn eré ni èmi kà sí eré oníṣe tá à ń pè ní tíátà dírámà so ibi tí mo ti jogún eré ṣíṣe nìyẹn ó ti wà nù blood mi láti kékeré hmm, mo lè fiwọ́ sí ọkọ kí n fiwọ́ sí ìyàwó hmm, nígbà tí àárín yìí wá dàrú wá mẹ́jọ ọkọ rẹ̀ wá lé babaláwo èmi ni wá ṣe dífá fún yín gbogbo wọn yẹn ó ti wà lórí mi torí mo ń rí àwọn tó ń wá bàbá mi tó wá ń bá bàbá mi ìyàwó tó kẹjọ wá ta ni ọkọ òun ò tọ́jú mọ́ nǹkan kò súnmọ́ òun kò ṣe. so èmi wá wò ó pé eré èmi gan ò tí ì mọ nǹkan pé ní tíátà dírámà ṣùgbọ́n mo sáré rí i pé a ah, kìíní yìí ok eré ni mo kà sí ní ayé láwùjọ àwọn èèyàn nígbà tó ti wá wọnú ẹ̀jẹ̀ mi nígbà tí mo wá dé skul a máa ń ṣeré ní ìparí ọdún mo wá rò wípé ah, àwọn nǹkan tá à ń ṣe ní ẹ̀ẹ́dẹ́ bàbá mo mọ̀ lé mú odù fákan kí n sọ di eré fún àwọn ẹlẹgbẹ́ mi màá bá ṣe màá ṣe mo tún dé eh, secondary modern school bẹ́ẹ̀ ni mo ń ṣe ìgbà mo wá dé Ifẹ̀ City Commercial College nílé Ifẹ̀ mo wá rí i pé àwọn ọmọ ọkùnrin ọmọbìnrin wọn yapa wọn bí wọn ẹ̀yin ò já máa ṣeré ni ká máa ṣeré drama nǹkan kan mo ti wá mọ̀ pé eré ṣíṣe náà ń pè ní drama náà ń pè ní tíátà ọ̀gá mi kan wà body house master ni ọmọ awẹ́ awẹ́ ó ti bá Oyin Adéjọbí ṣe hmm. tíátà hmm. òun àti Kọ́lá Oyèwọ̀ wọ́n ti bá Oyin Adéjọbí ṣe tíátà rí tá a mọra fírífírí lọ́sọ̀gbọ̀ wọ́n á bá mi nílé Ifẹ̀ èmi ti di ọmọ skul ọ̀gá yẹn wá ń ṣiṣẹ́ ní skul tí mo wà a wá wò ó pé ah, ojú ẹni tá a pìtàn fúnra wa ok nǹkan kan eh, irú eré tẹ máa ń ṣe lọ́dọ̀ ọ̀gá oyin adéjọbí yẹn sáà eh, lè dálẹ̀ níyì ni sáà lè dálẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n wọn mọ bó ṣe pọ̀ tó ká ní group èmi ọ̀gá yẹn bá jọ agree àbádá Ifè City Dramatic Society sílẹ̀ mo ní kémi jẹ́ secretary kóun jẹ́ director. mo le kọ play màá ní kó maa sisi màá assist ẹ̀ ní directing àjọ máa yí mọ́ àwọn àṣírí oríṣiríṣi proprietor tó ní school Dòkun Adéyẹra ah ah níbo eh, a ti kọ́ irú nǹkan bá wọ̀nyí ẹ̀bùn ni ni ọ̀gá yẹn bá ra bọ́ọ̀sì fún wa. Mm. Eh òun ló ní skul nígbà yẹn ìjọba ò tí ì gba skul lọ́wọ́ wọn ọba ra bọ́ọ̀sì fún wa tá a bá wá ti ṣe eré kan bíi olúwa ló mẹjọ dá àgbà lọ́wọ́ mẹ́rì ìbálẹ̀ jòǹtóló kìnní kan ìwé tí wọ́n ń kà ní skul tí wọ́n máa fi ṣe waec tí wọ́n máa fi ṣe o level ní àwọn ọmọ tó ń ṣe yorùbá lábàásọ di drama tá a bá wá ṣe ní skul wa òkìkí àti kan lọ ah, eh, oòdùà kọlẹ̀jì á ní ṣe fún wọn o olórúgbọ́n á ti gbọ́ròyìn pé ìwé tí wọ́n máa fi ṣe WAEC àwa ti sọ́dọ̀ eré ní skul wa torí gbà tá a fẹ́ ṣe premier show ní skul wa a invite àwọn skul káwọn kọ̀ọ̀kan wá wò àwọn tó bá wá wò tí wọ́n wà ní final year yẹn náà wà lọ́ máa ròyìn fún mi ẹni tí ò ṣe Yorùbá náà yóò gbójú yóò fi wò ní eré bá ń fẹsẹ̀ múlẹ̀ nígbà tó lọ́n wá kẹ́ èmi àtọ̀gá mi ni wá ní Ọ̀rànmíyàn local government a máa ṣe competition ní culture. Ọ̀rànmíyàn local government. Hmm, òun ló di ife central hmm. ife north ife east hmm. ife bíi márùn-ún tó wà lénìí Ọ̀rànmíyàn kan ló wà Ọ̀rànmíyàn local government òun ló dé. De títí dé orígbó dé fẹ̀tẹ̀dó dé mọ̀dẹ́kẹ́ Ifẹ̀ so èmi ní tí ni wọ́n ní a máa ṣe ṣe mọ̀ pé competition wọ́n máa ní panel wọ́n máa ní àwọn judge Ọlárótìmí ni chairman of the occasion ó ṣe ti America dé ni. dádì bí ọdún wo nìyẹn sà tẹ́ bá rántí. in the year nineteen sixty seven. sixty seven ọláròtìmí ni chairman occasion yẹn nígbà tá a lọ fún competition yẹn eré méjì la gbé lọ a first nìkan a second nìkejì ọláròtìmí tó dẹ̀ jẹ́ tíátá professional ni tíátà ló rí ìdí lamẹ́ríkà ní Yale University orí ẹ̀ wá wú ó ní kán pe àwọn tán olùdarí eré wa ni wọn bá pè mí wọn pe ọgá yẹn náà ah, ta ló kọ mo lémi ni ta ló dìrẹ́tì ẹ̀ ọ̀gá mi tó dìrẹ́tì. ẹ̀rọ tó orúkọ wọn sàn orúkọ ọ̀gá yẹn. akin akíyanjú ọmọ awẹ́ ẹ ó ti léètì nísẹ̀yìn ní wọn bá wá ní ọ̀gá bá kọ orúkọ wa sílẹ̀ hmm. pé ìlú in particular o lọ school of drama o ṣe o di o sì gbére kọ o sì mọ act torí mo act èmi act ọ̀gá ọ̀gá hmm. bí mo ṣe act bẹ́ẹ̀ ni mo ń kọ bẹ́ẹ̀ ni mo ń direct actor actor director writer lèmi láì mú yẹn lọ̀gá bá gborúkọ mi sílẹ̀ ó tán àti déètì yẹn ọ̀làrótìmí ò fẹ́ miss mi. títí tí àjọ wà fún ten years kó tó wá lọ sí Uniport ní state ìyá ní Wọlé Ṣóyínká tó wá di ọ̀gá fún wa fún another ten years. Professor Wande Babalọla wa àti báwọn náà. Babalọla kọ́ Wande Abímbọ́lá. Wande Abímbọ́lá. Àwọn náà gbà iná abẹ́ wọn náà lẹ́wà sọ́wọ́n náà báwo ni wọ́n ṣe jẹ́ sí ń sà. Ah! Professor Wande Abímbọ́lá. Mm òun wà ní African Languages and Literature eh, Ọlárótìmí ó wà ní eh, the Department of eh, Dramatic Arts Wọlé Ṣóyínká wà ní Literature Department of eh, Literature in English bí kálukú ṣe wà nìyẹn but tí Wọlé bá lérè ṣe àwa ọmọ tíátà tá a wà lọ́ndà Ọláròtìmí ló máa lò ṣé wàá rí Wándé Abímbọ́lá kò sí department wa àwa náà sí department yẹn but èmi ni mo tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ sí department tiẹ̀ tá a fi jọ wà kọ́díà gbà yẹn ìdí ni pé tá a bá ń ṣeré eh, orí ìtàgé. Wándé máa ń rí i pé èmi ni mo máa ń sábà ṣe babaláwo tí màá sì kí Ifá mọ̀rìnmọ̀rìn. Àbíawọ ni ọkùnrin ni. Tó bá ti wá pè mí kì í pe Fátómilọ́lá kì í pe Peter. Awo! Èmi náà dáhùn. Ṣé mọ̀ ló jẹ́? Department ló yàtọ̀. Building kan náà la jọ wà. Building kan la wà. So, mo ti rí i pé. ìmọ̀ tí ọlọ́run fún mi yẹn ó ti interesting má yẹn ó dàbí pé a eh, bá sọ pé àwọn ará wa ríra wa eh, language wa yíra a ní awo àkì a ní àbọ̀rúbọyò àkìrà so ìyẹn ló wá interesting mi mo wá gba fọ́ọ̀mù mo lọ mo ní mo fẹ́ lọ ka Yorùbá. lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ gbà mí wọ́n á lọ rí di diploma in Yorùbá certificate diploma certificate in Yorùbá language Yorùbá oral literature wọ́n pe certificate wọ́n máa fún wọn gbà yẹn so under Wándé Abímbọ́lá ni wọ́n gbà mí nígbà wọ́n gbà mí tán tí mo di túlẹ̀ mo dọmọ sùkúù lábẹ́ wọn tí wáńdé ló wá ń kọ́ wa wọ́n tún gba àwọn awo míì awo tìta tí wọ́n ń sọ lọ́mọ̀wé wọn babaláwo wa kan láti ìlú ògùn hmm, awo fatogun àwọn yẹn gbọ́ ifá nílé ayé tí wọ́n bá kí ifá débi tó lápẹẹrẹ tí wọ́n bá fẹ́ sẹ́nu ró èmi á wá gbé wọn lóhùn surprise ni ó wàá jẹ́ fún ẹni tó ń kọ́ wa instructor ni wọ́n pe ẹni tó ń kọ́ wa ní fàyẹ̀ ká lọ gbà wá practical tó bá gbé ifá dé òkòríta mẹ́ta kan tó bá fẹ́ sẹ́nu po tí mo rí i pé ó fẹ́ sú baba màá wá já màá ṣe àjásà kan sí baba wa ní ẹ̀ẹ́ ọ̀yà ọ̀yà gbé gbé màá wá gbé e dípò kí baba síwọ́ ní ìṣẹ́jú tó fẹ́ẹ́ síwọ́ yẹn àwa tún lè lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ogún ìṣẹ́jú a ní iṣẹ́ ìdí bẹ́ẹ̀ yẹn iṣẹ́ ìdí bẹ́ẹ̀ yẹn so àwọn ọmọ àwọn tán jẹ́ túlẹ̀ tá a jọ jẹ́ akẹgbẹ́ tá à ń kọ́ Yorùbá tá a sì ń kọ́ fá wọ́n wá ní ẹ mọ́ jìnnà sí o bí mi ì bá wá fún lecture tàbẹ́ ẹ̀ gbúrò mi òun ni òun ló máa tẹ́ẹ̀kì class wáde náà fi àṣẹ sí pé tẹ́ ẹ bá lówó ẹ̀ ríhùn fún lecture ǹjọ́ kan ẹ bá ti rí Fátómilọ́lá ẹ ti rí wọn yóò ní nǹkan kan tí ó fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín yóò sì wà lákọọ́lẹ̀ à ń rìkọ́ọ̀dù nǹkan níta máa ń tẹ̀ báyìí la fi ń rìkọ́ọ̀dù láyé ìgbà yẹn so ibẹ̀ yẹn ni Wándé ti sọ mí di ọmọ lọ́wọ́ ẹ̀ kò fẹ́ à gbígbà pé eh, dìpátmẹ́ǹtì wọn mo wà ló ṣe dà wọ́n bá ní dírámà èmi mo wà bẹ́ẹ̀ wọ́n bá ní Yorùbá èmi ni ẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ gba dípúlọ́mà lọ́nà méjèèjì hmm, gbà. Mm bàbá ìgbà wọlé wá darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ olókun ṣé. ẹgbẹ́ olókun kọ́ orí olókun nìyẹn ìyẹn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí ọlárótìmí ti mú mi tó ti discover mi ní Ifẹ̀ City College ọlárótìmí wá ń plan pé òun fẹ́ ní standby group ló wá kó wa jọ mo wá jẹ́ kan náà first time tó kó jọ ló wá sọ ní orí olókun players orí olókun players yẹn ni wọ́n nígbò wá pẹ́ wọ́n wá sọ di eh, orí olókun tíátà nígbà tí ó wá pẹ́ ni wọ́n sọ di University of Ife Theatre nígbà tí wọ́n gbà kúrò lọ́wọ́ ọlá tán tán yunifásitì rí i pé orí olókun yẹn símbọ̀ yunifásitì ni ọlárótìmí fi sọ orí olókun hmm. arùbídì ni a, a gba ilé sí a yá lọ́wọ́ baba pedro mm. alice ibẹ̀ là ń lò ṣùgbọ́n nígbà tí yunifásitì ti rí performances wa bí a ṣe ń produce nǹkan tó gbayì tá à ń gbé lọ sí Canada tá à ń gbé lọ sí eh, Senegal Sierra Leone torúkọ yunifásitì hàn bẹ́ẹ̀ ni Olúwaṣẹ́mi bá ní kán kúkú sọ wa ní University of Ife Theatre University of Ife Theatre àwọn ló wá di University of Ife Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Theatre wọ́n change orúkọ kúrò ní. Eh, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Theatre so bí ó ṣe jẹ́ nìyẹn orí olókùn yẹn gan-an ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà tí wọ́n dá skul lẹ̀ ní Yorùbá wà lọ́tọ̀ drama wà lọ́tọ̀ tẹ́lẹ̀ under umbrella Institute of African Studies ní gbogbo ẹ̀ wà títí kan music titi kan fine art ẹ ṣé bàbá. mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ṣe bá a mú alátẹ̀yìn pẹ̀pẹ̀ ẹ̀ ń gbádùn ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ náà. bàbá mo ní ti bá ní ká wà níbi tá a wà yẹn bẹ́ẹ̀ ṣe ẹ bá mú yẹn a máa pẹ́ lórí ẹ̀ gidigidi gan. ó wá di pé ẹ bẹ̀rẹ̀ sí di pé òun ní sinimá nkankan ó di pé yẹn bẹ̀rẹ̀ sà. Hmm. mo fẹ́ mọ bó ṣe di pé ẹ wọ ibẹ̀ àti pé sinimá wo lẹ kọ́kọ́ ṣe tó jẹ́ sinimá gbòógì tó jẹ́ pé ó tún túbọ̀ jẹ́ kí orúkọ yẹn tún kó tún káàkiri. ẹ ẹ sí ẹ ṣe mọ̀ wípé tíátà tí mo ti ń ṣàlàyé ẹ̀ láti primary school yìí títí dé secondary títí dé university à ń ṣe nígbà tí mo ti mọ àwọn bíi late professor Wọlé um, Ọlárótìmí Ọlárótìmí ìgbà yẹn ni. a ti bẹ̀rẹ̀ sí ṣe rédíò drama a kúrò ní theatre on stage wọn a máa gbóhùn wa nínú àpótí láyé WMBS WNTV nígbà tó pẹ́ a graduate lọ sí tẹlifíṣàn wọn wá ń rí wa. ní Ìbàdàn yẹn náà ẹ Ìbàdàn WNTV WMBS àwa ni. Mm. nígbà tá a wá ń dá bí ẹdun tá à ń rọ̀bí òwe àwa ẹ mọ̀ pé yunifásitì wọ́n wọ́n wọ́n ní lọ́kàn pé káwọn gbé owó kalẹ̀ ká ṣe fíìmù wọ́n wọ́n ọkàn wọn ò lọ́bẹ̀ ìta bá ti ṣe lórí tv tí rí wa àti àti àwọn ọmọ oau nìyẹn àwọn ọmọ unifẹ e nìyẹn ó ti tó wọn ìgbà tí àwọn tí wọ́n ń ṣeré fídíò nígboro ti tẹlifíṣàn tèmi ń ṣe yẹn ló mú àwọn ará mọ̀ mí pé ah ọmọkùnrin tó jẹ́ Peter Fatomilola yunifásitì ló wà nílé Ifẹ̀ ó sì bá ọmọ báàkì ọmọ eré ṣe ẹ wo action action tó bá rí nu rẹ́rẹ́rún ṣé ó jọ ti ṣàwòròdẹ níbi tí mo ti dífá sowo fíìmù rẹ́rẹ́rú gbógìrìgbókà labour leader ni mí tí mo bá jọba kó pọ̀ hmm, kò sí sí labour leader tó jẹ́ nàìjíríà tó dé fifty percent tí rẹ́rẹ́rún ṣe tí láwùwọ́ ṣe alápapẹ́ ni gbogbo labour leader tá à ń ní tí wọ́n máa lọ gba kí gbẹ́ ẹ́ńfílópù wọ́n gbẹ́ ẹ́ńfílópù wọ́n wá kúrọ́ fún ọmọlẹ́yìn wọn ṣùgbọ́n láwùwọ́ ṣe dé ojú kú ìyàwó ẹ̀ commit òun gan ya wèrè gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ sí ẹ̀ńtò ẹ̀ńtò àti labour leader rẹ̀ olórí àwọn òṣìṣẹ́ nígbà tá a ṣe ṣàwòrán bàbá tí ó balance ní tó ṣẹlẹ̀ láàrin ọ̀dọ́ àárín olóyè àárín aráàlú òun ni wọ́n ń pè ní amawomọ́rò ìtàn pè ní action ó ní kì í ṣe one way ṣùgbọ́n tó bá wá wo eré tí mo kọ́ ṣe tó jẹ́ fíìmù tó jẹ́ fíìmù Papa Ajasco ah, Papa Ajasco the youngest old man in the world ekebematic sadikadelica tí n bá wọ kọ̀sùmù Papa Ajasco mi tán tí kùn rí báyìí gbà yẹn ah wàá lò ní fẹyín an padlock eyín ẹ ni. ṣe bàbá rẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀wọ̀n mọ̀ pé tọ́ba pé first papa ajasco. ó ní ẹ bí ọdún tó ń ṣe nísìnyí bí ọdún sàlàkọ hmm. eh, student mi ni ní OAU. Hmm, hmm. bàbá àmọ́ ẹ má bínú sàyí gba yẹn ẹ ń fárí yẹn náà ní tó ẹgbẹ́. àǹfààní bí irun ṣe pọ̀ tó wọ́n lọ́bì mi wọ́n mo mo mo fa báyìí irun díẹ̀ kù síbi wọ́n á fa gbogbo eléyìí. báwo lẹ ṣe pàdé ọ̀gá wa wálé wálé. ọmọ mi ni wálé ọ̀rẹ́ mi dẹ̀ ni sẹ́mọ̀ pé ọmọdé máa ń bá àgbà sí ọ̀rẹ́ wálé wà ní secondary school gbọ̀ngàn òde òmu grammar school bàbá tó bí wálé ni bàbá adénúgà onísìgá ọmọ ìjẹ̀bú ni wọ́n nígboro ilé Ifẹ̀ Ifẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ sí. Mm but bàbá ní ilé epo sí gbọ̀ngàn so gbọ̀ngàn yẹn àti ọdẹ òmu ó fẹ́ ó ti jápọ̀ báyìí ibẹ̀ ni ẹ̀ wálé ti lọ skul tí wálé bá wá wálé ní weekend tó bá fẹ́ relax gẹ́gẹ́ bí ọmọ skul tó wà ní secondary school a wá ṣeré wá sí orí olókun ní arúgbìdì níbi táwa ti máa practice so bá a ṣe ń jó bá a ṣe ń lù bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ ni wálé ń wò tó ń sọ́dì ibẹ̀ láti mọ́ra a máa pè mí uncle fat tí wọ́n bá dé tó fẹ́ wọlé tí wọ́n jẹ́ kí gbogbo èèyàn wọlé tó bá ti ní òun béèrè uncle fat tí wọ́n bá ti pé ẹnìkan béèrè mi mo ti rí i pé òun ni a ah, wálé ó wọlé bá a ṣe dọ̀rẹ́ nìyẹn òun náà wàá lè wọ̀lú kó mọ́ wá mi àwa mi kàn ẹ bá wọn ṣe ẹ ṣeré yẹn tó ọdún mélòó tí bàbá àjàsíkò tí ẹ sọ yẹn pé tàbá ní kẹkà ó tó. ẹ àyè ṣe lójoojúmọ́ nígbà tí ó mú àìdíà pé òun fẹ́ bẹ̀rẹ̀ eré torí à ń sọ̀rọ̀ ó jáde school secondary school ó lọ university, ó lọ sáfù ní Ẹdó ní Ẹdó state ok ó dẹ̀ dé gẹ́bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ó tún wá bá mi èmi ní ṣọ́ọ̀pù tí mo ti ń ka Kampala gbogbo nǹkan mo designer ni mí mo ní ṣọ́ọ̀pù ó dẹ̀ wọlé lọ́jọ́ yẹn ó wá kí mi gbò kí mi tán ó bá mi ra àwọn aṣọ wọ̀nyẹn pieces bíi méjì mẹ́ta ló wá fún mi ní àìdíà ó ní kí n jẹ́ ká máa ṣe eré sínú magazine èmi wá dáhùn ó ní mi ò mọ magazine ṣe mo ní mò ń ṣe mm, eré ráítà nǹkan kan eré orí ìtàgé tàbí tẹlifíṣàn mo láì ló bá rẹ́rìn-ín ó bá lọ àfi tí ó bẹ̀rẹ̀ sí gbé magazine jáde nínú magazine tó ń gbé jáde wá máa ń sẹ́ndì kọ́pì sí mi mo wá ń kà á mo wá rí i pé ah, àwọn àwàdà tèmi pẹ̀lú Wálé máa ń ṣe ló fi ń ló fi ń ṣàwàdà tó di pépà yìí mo tún wá wo ẹni tí ó yà sínú kinní yẹn tẹ́ni ayọkùn sílẹ̀ awe tó wẹ̀n aró tó wẹ̀n píkṣọ̀ yìí ó fẹ́ jọ mí o nǹkan kan nígbà tó wá yá after ten years ni wálé wá ní òun fẹ́ ṣe sọ di fíìmù. Hmm ó ní gbogbo sórí tó ń ti kọ òun fẹ́ yọ àwọn kan àwọn sórí kan òun ti pack òun ti package ẹ̀ òun fẹ́ ṣe ní fíìmù ló bá dẹ̀ yọ script lé mi lọ́wọ́ táìtù Papa Ajasco wá ní èmi ni màá ti Papa Ajasco hmm. pé kàrákítà kan. Hmm tó ń wù òun nísìnyí ni bọ́yà linko hmm. tí mo lè bóun rí hmm. mo ní bọ́yà tó ń máa àti bọ́yà linko lọ́dọ̀ wa nínú the family hmm. ó wà available ọmọ ìjẹ̀bú ọdẹ ní ṣe máa yọjú ayọjú ìgbà tí mi ṣe papa jasco bọ́ yẹn ni bọ́yà linko. you see so bí a ṣe jọ bẹ̀rẹ̀ nìyẹn àwa ṣe àṣe fíìmù yẹn ṣe mọ̀ pé fíìmù ọ̀hún lè mọ̀ ṣe lọ́dọọdún nígbà tá a ṣe fíìmù yẹn tán after ten years míì hmm. ló tó fẹ́ ṣe fíìmù míì hmm. ten years síra wọn nineteen eighty three la ṣe tàkọ́kọ́ hmm. nineteen ninety three ló wá fẹ́ ṣe Binta my daughter Binta my daughter yẹn èmi ni mo lọ́mọ. Mm bàbá àjàsùkò ló bí bíńtà nínú sítórì yẹn àwa bíńtà tì ìròyìn a fi sọ táìtù ẹ̀ ní bíńtà my daughter èmi ni mo tún ṣe fíìmù ẹlẹ́ẹ̀kejì yẹn fún bíńtà my daughter mo ṣe bàbá àjàsùkò ní ẹnu papa jasco mo tún ṣe papa jasco nínú winter my daughter ìgbà tí mo rí i pé èkó jìnnà síbí àti pé kí n máa fa orí máa gbà tí irun yẹn bá máa kún àwọn kárátà míì tí mo fẹ́ ṣe bá àwọn local theatre tó kù ṣe. dó eh, mo ń ṣe òun kò fìsíkì eh, yẹn kò ń jọra wọn mọ́ àwọn ń fẹ́ ní ìsìn báyìí bẹ́ẹ̀ ṣe rí mi ẹ mọ̀ pé naturally ọlọ́run ṣe dá Peter Fatomilọ́lá ló wà but kí n ti wá ṣe clean seven hmm. kí n ti pa orí hmm. n tẹ́ dẹ̀ fẹ́ nílò mi fún ẹ̀ ọ eh, máa hmm. mo ní kó kúkú máa wólò mi bí ọdún sàlàkọ́ tó ń ṣiṣẹ́ ní akansu Lagos yẹn ọmọ student mi ni mo wà náà tó ní kó lọ fún kó lọ rí wálé tí wálé náà dẹ̀ rí ó dẹ̀ ń ṣe dáadáa. Mhm. bàbá ó ní sinimá kan tẹ kópa tó jẹ́ pé àti orí àti irùngbọ̀n yín gbogbo ẹ̀ pátápátá ni ẹ̀fà korodo ń gbà yẹn sinimá àfọ̀njá. ẹ mi ìfà korodo wọ́n gẹ́ lọlẹ̀ ẹ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ fárùn gbọ̀n mi wọ́n á tìmù kí wọ́n bá lè kọ ìlà sí mi lẹ́ẹ̀kẹ́ ni wọ́n fi fá. Okay irun àgbọ̀n hmm, hmm. wọ́n ní irun mi ti kún jù hmm. irun àgbàlagbà kìí kún tó yẹn wọ́n tì mọ́. bàbá ẹ jẹ́ bá mi sọ́ǹpọ̀ àwọn sinimá bíi méjì mẹ́ta tẹ́ kópa tẹ́ dẹ̀ mọ̀ pé àwọn sinimá Tó tó gbòógì nítorí wọn gbẹ ti kópa nínú àṣemáṣọdé bẹ́ẹ̀ ṣe pàdé ọ̀gá wa Túndé Kẹ̀lá nínú àmàdébẹ̀ àmọ́ àwọn sinimá àwọn ẹlẹ́rẹ̀ bẹ́ẹ̀ kópa torí ó gbọ́ lóríṣiríṣi àmọ́ ẹ̀ tẹ́tí kúrẹ́ mọ̀ pé ah, àwọn sinimá tí mo ṣe ìrere tí mo ṣe ń bẹ̀ nǹkan tí mo ṣe ó ṣe gan ẹ bá mi sọ fún aráalé ó ṣe ń wòye báyìí sá. ẹ láì sọ fún ẹ̀yin aráalé ebe yìí lẹ ń wò ó gbogbo ẹ̀ náà lẹ ti rí ẹ tí mo ti kópa èmi gan tí mo kópa mo lè mọ rántí òmí mọ tẹ ẹ dẹ máa rántí tẹ bá ti ń wo rẹrẹrún èmi ò lè ṣe mọ́fẹ́nu ba rẹrẹrún o àti ayé tẹlifíṣàn ni rẹrẹrún ti gbé mi síta kó tó wá kan Papa Ajasco kọ́mẹ́dì nìyẹn ẹ ẹ wo Sàwòròdẹ ẹ wo Agogo Èwọ̀ ẹ wo Àfọ̀njá ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm? ẹ wo lọ́ọ̀yà kókà hmm? ẹ wo edgon english làwọn yẹn so tá a bá ní ká máa kà á mélòó la fẹ́ kà hmm, kọ́lọ́n kan máa fún wa ṣe ni ẹ̀yin náà tẹ̀ sí ń wo agara òní dáín agara òní dáín. torí pé dàbà ṣe mu dẹ́ẹ̀dẹ́ fún olólùfẹ́ wa kó máa bá wa lọ ẹ̀ bàbá kí lẹ wá rí sí àwọn irú sinimá tó ń ṣe ń sìn tí ẹ kí wọ́n ń gbé síta tẹ́yìn bá jókòó tẹ́yìn bá wò ṣé nǹkan tẹ máa ń rí ẹ̀ sójà kan tó ń dùn mọ́ ìrìnàmọ́ kan máa wò pé tó nǹkan tí gbàgbà náà lọ ń ṣe kí kí lẹ fẹ́ sọ sí àwọn iṣẹ́ tí wọ́n ń gbé jáde sí. ẹ ṣe rí iṣẹ́ tí wọ́n ń gbé jáde ẹ mọ̀ pé àwọn èwe ni àwọn èwe ló wà ń díẹ̀ wọ́n ṣe rí iṣẹ́ eré ní tó gbà. Mm gbogbo iṣẹ́ náà ni o lẹ́yìn ìgbà tó bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ kan wá wá ní focus eré àbáyé mo fẹ́ wà ṣe mọ̀ pé ní iṣẹ́ tíátà wa tá à ń ṣe àwọn kan they are into technical irú àwọn DOP director of photography àwọn tó ń yà wá gan nìyẹn àti sí director director of photography wọ́n gbọ́dọ̀ dọ̀gbọ́ra wọn yé kí angle of shooting wọn kó mọ́ bá dàrú kó mọ́ takora wọn. ṣẹ́mọ̀ ẹni tó bá fẹ́ di cameraman ẹni tó fẹ́ di director artist director ẹni tó fẹ́ ya kọsumíà ẹni tó fẹ́ tó bá dé béèrè wà ní focus eré àbáyé mo fẹ́ tẹ̀ bàtí mo fẹ́ gbìrẹ̀gẹ̀ jíjẹ ṣùgbọ́n ní ìsìn ní tí mo discover ni pé gbogbo àwọn tó ń jọ ìrè kì í ṣe ìfẹ́ ni wọ́n ní ṣiṣẹ́ yẹn ìfẹ́ owó pé àwọn tó bá ti ń ṣeré wọn á lówó tán wo lágbájá ẹ wo tàmàdù ẹ wo làkàṣègbè ẹ wo dóńlà ẹ wo lámọrin ó ti ń dùn ká ó ti ń ṣe èyí tí wọ́n bá wá nìyẹn tí wọ́n bá sì ti tó bí oṣù mẹ́fà káwọn náà ti dolówó òun ló fà á tí wọ́n bá ti rí ṣéǹjì díẹ̀ wọ́n lè jẹ́ méjì ni wọ́n á kó pọ̀ wọ́n wà wá sórí tí ò nítumọ̀ sórí tí ò nítumọ̀ wọ́n wà á ṣe ìgboro ti dàrú wọ́n wà á máa kóbọn kọ́rùn kóbọn kó lé àwọn ọmọbìnrin lọ́wọ́ ṣé ìgbà tí à ń kóbọn fún ọmọbìnrin kan lọ mọ pààyàn lọ́tẹ̀ẹ̀lì kan mọ ṣé àwọn ìyá wa ṣé wọ́n ṣe irú ẹ̀ rí àwọn ìyá wa wọ́n ṣe irú ohun tẹ́ ń kọ́ wọn yẹn fíìmù tí wọ́n bá wò ní India wọ́n á sọ di tibí èyí tí wọ́n wò ní Amẹ́ríkà tí wọ́n ti ń yànbọn pàùpàù tí wọ́n ju bọ́ọ̀bù àwọn ò farabalẹ̀ ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ ní ìran wa sẹ́yìn ṣe hàn pé ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹ̀ láwọ́ nísìnyí tí gbogbo òlù ń ké tó bá dọjọ́ ọ̀la tá a bá rí ọmọ kan tó fi ṣe play ìyẹn ní mínì ní ìgbà kan àná tó jẹ́ pé àwọn kan báyìí wọ́n kàn wọ́bi kan wọ́n á sì pààyàn hmm? àwọn ọmọ tí ò tí ì gbọ́n ní ìsìn táwọn ọmọ tó jẹ́ Boko Haram tán bá wá fi boko haram ṣe play in another twenty years ìyẹn á ní minute wọn yàtọ̀ sí kẹ́ lọ máa kọ́pì ntánṣe ní American film American film kò sí culture wa nígbà tá a ti sọ èdè nù tá a ti sọ àṣà nù tá a ti sọ ìṣe nù a ti mísì ìṣẹ̀ṣe wa. Mm ìdí nìyẹn tí a ti lose track àti lórí track ìlànà wa mọ́ a ti dẹrú nínú èdè a dẹrú nínú ìmọ̀ a dẹrú nínú ìmọ̀ ìjìnlẹ̀ tó ń pè ní science àwọn òyìnbó ní science tiwọn àwa náà ní science tiwa ṣùgbọ́n tiwa wọn ní ká kó dànù tèbó nìkan là ń gbé lárugẹ ó dẹ̀ ṣe ìpalára fún wa òun náà ló dé di fíìmù ẹ wádìí nǹkan tí ayé ń fẹ́ ẹ kó mọ kọ́rùn ẹ mọ ẹ rósọ ẹ wọṣọ tó jẹ́ pé á dàbí kán máa sọ òkòlù yìí nínú fíìmù àwọn ìjọba wọn náà ń ṣe sẹ́ńsọ̀ fíìmù wọn á gbowó wọn dẹ̀ ń rírì kúrì wọn dẹ̀ ń gbé jáde kí lẹ wá ń sẹ́ńsọ̀ ẹ́ nítorí pé àní àní ìjọba àní control torí nígbà tẹ́ ń ṣe sẹ́ńsọ̀ ẹ sọ fún ọkàn yọ bí kúrò ẹ o ẹ yọ bí kúrò ṣùgbọ́n ní ìsìn yẹn bá ti gbowó sẹ́ńsọ̀ wọn wọ́n ti paasi fíìmù yẹn àwa máa wò á máa kọ̀mẹ́ǹtì wípé a ah, ṣe fíìmù yánmọ́yánmọ́ wo ni wọ́n sọ yìí ìkànnì yẹn ṣé wàá rà àwọn ọmọ tán ṣe ààbù wọn nígbà tí wọ́n mọ̀ tán tó bá jẹ́ mi ni mo lọ́kì bíi tiwọn hmm. tí mo rí owó tí mo fẹ́ ṣe fíìmù ah nígbà tí ìtàn tó ti ń ṣẹlẹ̀ látàyè Odùduwà nílé Ifẹ̀ hmm. tí mo tí mo mọ̀ wọ́n tí mo tò wọ́n jọ ṣé tayé Ọ̀rànmíyàn ni tí n bá lọ sí láyìn Ọbàtálá mo mọ irú story script tí mo lè gbé jáde Èṣù Ọ̀dàrà mo mọ iye tí mo lè gbé jáde ògùn ńlá ka yé ọsìn mọ́lẹ̀ mo mọ iye tí mo lè gbé jáde sẹ́mi ni màá wá lọ kówó mi lórí tí ò ní túmọ̀ but nítorí pé wọ́n mọ background wọ́n wọ́n mọ identity ara wọn wọ́n lose identity. wọ́n dẹ̀ súnmọ́ yín àgbà. Eh, wọ́n lose identity wọ́n lose background ọ̀rọ̀ wọn dàbí ọmọ tá a bí tó dijọ́ kẹjọ tán rẹ ní sọ ló kọ. Hmm. so ìṣekúṣe ni ó máa ṣe. a tún ti kúrò lába a tún ti jáde lọ ilé Ifẹ̀ òun la wà lẹ́nu báyìí kẹjà wọn kàn fìdílé torí ọ̀dọ̀ bàbá tí a wà ní èní ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa ọlọ́run ní kún sí yín eh, bí wọ́n ti ṣe mú inú wa dùn, eh, Ọlọ́run ò ní bà wọ́n nú jẹ́. Wọ́n á jìrọ̀ wọ́n mọ́ káàkiri. Bàbá àgbàlagbà pátápátápátá ni wọ́n. Hmm, wọ́n bí àwa sáyé táwa rí iṣẹ́ tó ń ṣe ni. Títí di ìsìn náà wọ́n dẹ̀ ṣì ń ṣe. Hmm. Bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, bàbá wa Peter Fatomilola. Àdúpẹ́, ẹ ṣé. Àlàáfíà lẹ bá wa. Pé dáadáa lẹ́yìn náà dé o. Dáadáa ni sà. Hmm. Dáadáa ni sà. Ẹ pẹ̀lẹ́ sà. Hmm. Bàbá ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri tán wò wá lẹ́yìn oko lẹ́yìn odi ẹ bá mi kí gbogbo wọn pé ẹ̀yin náà lẹ wà ń bí fún wa. wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ olólùfẹ́ mi olólùfẹ́ àṣà olólùfẹ́ ìṣe ti Yorùbá jákèjádò àgbáńlá ayé pé ẹ kú déédéé wòye o ẹ sì kú àsìkò yìí. kí ni ìyàtọ̀ yàtọ̀ wà mẹ́ ń pé onífá àti ọ̀jẹ̀ babaláwo. èèyàn lè máa èèyàn lè jẹ́ onífá kó mọ̀mọ́ fá ẹni tó ń pírátìsì tó ń pírátìsì ifá òun ni babaláwo ẹ̀ẹ́ tí wọ́n á kanlẹ̀kùn rẹ̀ báyìí tá a sọ pé tí wọ́n bá kàn án abọ́rúbọ̀yé o àbọ̀yé bọ́ sísẹ́. Si tàbí wọ́n kàn án ó ní àkànwọ̀ wọ́n wọlé wọ́n jókòó wọ́n láwọn fẹ́ bá ifá ní gbólóhùn bóyá ó fún ọ ní ìrọ̀kẹ́ tàbí wọ́n mówó lápò wọn wọ́n sọ̀rọ̀ sí kán fi lé ifá tó jẹ́ ìyànnànà tó ń ṣẹlẹ̀ fún wọn ẹ babaláwo nìyẹn o lè jẹ́ onífá kó mọ̀ mọ̀ fá kán sọ ẹ lórúkọ fá tó bá di pé wọ́n ń sọdún fá lókè ìtasẹ̀ kí wọn náà wọ̀ wò onífá ni ẹ́ babaláwo ó dàbí pásítọ̀ ó dàbí ìmáàmù tó gbọ́ kéwú ìwọ gbọ́ fá ìwọ gbọ́ báíbù àwọn wọn yẹn náà bára tán. bàbá ẹ jẹ́ kí sáré bèrè nǹkan lọ́wọ́ yín sàtọ́jú mo ti fẹ́ kẹ́ lọ sinmi ẹ má bínú torí àwọn ọ̀dọ́ tá à ń béèrè pẹ̀lú àwọn nǹkan tá a máa ń gbé ṣé nílẹ̀ yorùbá sà ṣó ní ọba tó jẹ́ pé ọba kan ló lórí ọ̀wọ́ ọba nílẹ̀ yorùbá. Ah, ah. Bó ni, ẹ́, ìsàjálẹ̀ ó ṣe wà tí ò ní lé olórí? Ẹni tó bá mọ ìtàn yóò mọ̀ pé Odùduwà ni olórí ọba láti ìgbà wáṣẹ̀. Odùduwà dẹ̀ bímọ tó pọ̀. Nínú wọn la tí a bá ń kà, inú wọn ni, ẹ́ olówú ọ̀ràngún oníbìíní onípópó onísàbẹ àwọn wọ̀nyẹn tí mo oní olúpópó onísàbẹ alákẹ́tu àwọn yẹn ò sí ní ilẹ̀ yorùbá mọ́ wọ́n wà ní benin and togo republic ọmọ oòdùà ni. Hmm? àwọn tó kù sílé ni oníbìíní náà òun náà ò sílẹ̀ yorùbá mọ́ mẹ́ta péré ló kù sílé mẹ́ta yẹn ni olówu ọ̀ràngún àti ọ̀rànmíyàn ìtàn sọ fún wa pé nínú àwọn mẹ́ta tó kù sílé yẹn ọ̀rànmíyàn ló kéré jù nínú gbogbo wọn ọmọ ìkẹyìn wọn léńjẹ léńjẹ bàbá tó bí wọn ni à ń pè ní ọ̀kànbí so àwọn wọ̀nyẹn ti lọ bẹ́yẹn tán ti sáko lọ wọ́n ti lọ tẹ̀lúdó síbòmíì tí Ọ̀rànmíyàn lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́ Ilé-Ifẹ̀ ló ti lọ tó lọ tẹ̀lúdó sí Ọ̀yọ́ àkọ́kọ́ ọ̀ràngún lọ tẹ̀lúdò sí ìlà ọ̀ràngún hmm? olówó ó tẹ̀lúdò sí orílẹ̀ òwú ogun ló lé wọn dé òwú ẹ̀gbá ẹni tí ó jẹ́ àrólé tó jẹ́ àrólé tí ó ń delé dé oòdùà tó bá rajò òun náà ń pè ní ọ̀bàlùfọ̀n òun náà ń pè ní ọ̀bàlùfọ̀n gbogbo àwọn ọmọ tán túká yẹn o nǹkan kan ló mú wọn túká nígbà tára bàbá wọn ò yá tí wọ́n ń wá ẹ̀ solution káàkiri omi òkun náà ní ẹ̀ lọ́ọ̀bù náà wálé mọ́ àbí tí mò ń wí òye náà wálé mọ́ nígbà bàbá ọmọ bàbá kan tó ń pè ní ajíbógun ajíbógun òun ló ló ṣàyà gbangba tó lọ bu omi òkun wá òun ni wọ́n ń pè ní ọwálé ó sì bomi òkun bọ̀ ọwá obòkun tó tẹ ilẹ̀ jẹ̀ṣàdó ọmọ Odùduwà ni òun fúnra ẹ̀ ló bí nǹkan ẹ̀ mo mọ fi sọ lẹ́ẹ̀kan pé ọmọ Odùduwà pọ̀ nígbà tó tó àsìkò tí bàbá máa lọ ẹnìkan ni ó sáà dágbére fún ẹnìkan ló máa dágbére fún olówó wálé tó jẹ́ àkọ́bí hmm. kí bàbá dágbére fún tàbí kó relinquish ipò fún. Mm Ọ̀ràngún wale wálé títí kan everybody kò sí ìtò wálé. èyí tí ẹni tí ó jẹ́ ìríjú bàbá even ọmọ rẹ̀ tó wà nítòsí ajíbógun tó wá ń jẹ́ ọwá òbòkun kò wá kó mọ ìgbà bàbá ó dákẹ́ kó dákẹ́ sọ́wọ́ rẹ̀ ẹni tí bàbá wa dákẹ́ sọ́wọ́ rẹ̀ ẹni yẹn ló ti ń ṣe ọmọ lójú bàbá látìgbà tí àwọn wọ̀nyẹn ò tí kúrò lé ìgbà tí ìgbà tí ẹ tún kúrò lé òun ló sọmọ lójú bàbá ìgbà tí bàbá síkì òun ni ó mọ ọjọ́ tí bàbá jẹ ìjọ́ tí bàbá ò jẹ ẹni yẹn ni bàbá wa wúre fún pé òun lọ òun fẹ́ fi ẹ̀yìn sílẹ̀ nínú àwọn ọmọ tó ń bá bí tó bá ní èyí tó rántí ilé wọ́n ló máa jẹ́ adelé òun àrólé ni òun fi ẹ jẹ látòní lọ àrólé oòdùà àrólé yẹn ni ọ̀ọ́ni. Oh,